المجيد فعال لما يريد هل أتاك حديث المسلمين تتم الصالحات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adúpẹ́ra sí ọba ọlọ́run ọba dẹ́dà wa, ọlọ́run ọba tí ó tí yọ̀nda fún wa láti ti máa tẹ̀síwájú nínú àwọn onírà ara iṣẹ́ olóore nínú oṣù kẹta wáyé. Ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún, a ń tọrọ àdìtòrò àtàrátúfà nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn aráyé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí bá ń tọ́ ìlànà ànábì sallallahu alaihi wasallam tí ó fi dojú àlùkẹ́yà rẹ̀ àmúbára wa dúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run níbi tí ọlọ́run bá fún wa ní àǹfààní tẹ́gbàrà mọ̀dọ́n dé ní ìrọ̀lẹ́ yìí nígbà tí a tó ń bọ́ lọ́run ló pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore kọ́lọ́mùsáré fún wa sí nínú oṣù yìí kọ́wọ́n bá fún wa ní ìgúnlẹ̀ láyọ̀ nínú oṣù rọ̀mọ́dọ́n wáyé kí ọlọ́run bá kó sì máṣe lè ní àgbàmà wa lókè pẹ̀ rahmatihi wa huwa arhamur rahimin ní àná pẹ̀lú àánú ọlọ́run àparí ìtumọ̀ níwàbá nípa suratul inshiqaq sura ilé tí ó tẹ̀lé onáàmù suratul al lẹ́nu tó gbogbo ọlọ́run bá ní kí ọlá tó kúmọ̀ sára ìfowó ṣe kò ń jẹ́ èyí tó gbà lórí nínú àwọn ọ̀túnbà ọlọ́run bá ní àwọn obìnrin láàrin nínú ṣẹ́ẹ̀kọ́ lẹ́wọ̀ jẹ́ بسم الله الرحمن ashabu abẹ̀rẹ̀ bí túnmọ̀ sóra náà pẹ̀lú orúkọ ọlọ́wọ́ Allah ọba Rahman ọba Rahim àmì ọlọ́wọ́ bá kó sọ wa níbi àtìsọ́ àmì ọlọ́wọ́ bá kó sọ wa níbi àtìgbọ́ àti àtìtú àwọn ìtumọ̀ àyà náà tí ọlọ́wọ́ bá kó fi àgbọ́wòrò sọ́kàn wa àwọn àfọ́ onílọ́tọ̀ stẹ́ẹ̀ wọ́n ṣe ọdún suratul Buruj

nínú àwọn ẹta mẹ́nubà nínú àwọn tafsir tó tó lọ ó ní wípé kó wá kó pinnu ẹ̀mí ẹ̀ láti tẹ̀lé tọ́lọ́run àwùjọ táwọn gbé ó lè má fara mọ́ kó tẹ̀lé tọ́lọ́run mọ̀lẹ́bí rẹ tó ti wá ó lè má gbà ọ́ láàyè láti tẹ̀lé tọ́lọ́run ibi dé ẹ̀ ti ń ṣiṣẹ́ bá pinnu kó tọ́lọ́run lè fẹ́ ṣe gbogbo òpèrújà tó bá jáde ń bẹ̀ èyí ó fara mọ́ Suratul Buruj ó fẹ́ sọ fún wa wípé àwọn èèyàn kan ti lọ tó jẹ́ pé tọ́lọ́ ni wọ́n fẹ́ ṣe tó ń ti bẹ́ àwọn ọ̀tẹ́ẹ̀sì wọ́n gbógun ti wọ́n wọ́n kò sílẹ̀ wọn wọ́n máyé ni wọ́n lára wọ́n jẹ́ káyé ó ṣòro fún wọn láti gbé ṣùgbọ́n tó ń ti bẹ́ wọn àyẹ̀ wọn àgbòrò rí ẹ̀sìn tẹ́tẹ̀ṣe ọlọ́run ọba ń sọ ọ̀rọ̀ fún wa kó lè jẹ́wọ́ àti fún wọn náà wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala pé ní ń jẹ́ mùsùlùmí pé òní ràdàwó àdánwò yóò máa ṣẹlẹ̀ wá lórí ìgbàgbọ́ rẹ̀ ó kú báwo ló ṣe dúó dédé àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n ma gbójú ààgbẹ̀ ojú àdánwò kan gbogbo mùsùlùmí ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. الله سبحانه وتعالى عليه إبراهيم àwọn ọba ní ẹni pàápàá ẹgbẹ̀ ọgbọ́ ọ̀rún ẹ̀fún ìrọ̀mù ánìkùn ọ̀rún ìfòkíkún gbogbo àwọn ọba ní òun dánwà wò látara dúkìá wa àti látara àwọn tààjọ ń gbé ayé ولتصنعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا ọlọ́pàá nípa àpá ẹ̀dẹ̀ ma gbọ́ àtàsùnàwọ́n ẹ̀mẹ́ الذين أوتوا الكتاب من قبلكم ẹ̀dẹ̀ gbọ́ látọ̀dọ̀ àwọn ta fún tíra sáájú yí àti àwọn ọ̀sẹ̀bọ́ ọ̀sẹ̀bọ́ àwọn ọ̀rọ̀ tí ẹ máa ń gbọ́ tí ẹ máa ń gbọ́ sínú olétí ọ̀rọ̀ mọ̀sùkú àwọn ọ̀rọ̀ bànújẹ́ àwọn ọ̀rọ̀ pé ìwọ́tọ̀ ọ̀gá sísùkùtù lẹ́tùkù ọjọ́ pé tẹ̀yẹ bá gbọ́ yóò bẹ̀rẹ̀ lọ mọ́ sùkú yàrá ìwọ́n fẹ́ pé gbogbo ọlọ́run bá ní ẹ̀mọ̀ ẹgbọ́ lọ́wọ́ àwọn látẹnu àwọn kèfèrí àwọn tàbílá àwọn ẹlẹ́gbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ sùn látọ̀rọ̀ wọ́n tó súnmọ́rọ̀ ọ̀tọ́gbọ́kọ̀ fà ìnà bá ní kẹ̀mí náà gínú ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ pé o kèfèrí òní sọ̀rọ̀ sí ọ ó wà lọ yọ ìjáàb wọ́n ní pé o ní àwọn èèyàn sọ̀rọ̀ sọ láti dúkù ọlọ́run sọ pé òní sọ̀rọ̀ sọ tẹ́lẹ̀ ó lọ fárọgbà ó láwọn èèyàn bú ọ wọ́n ò sọ pé wọ́n ní bú ọ

ọlọ́run bá gbé súra ìkalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam láti lè bá fi ànábì lọ́kàn balẹ̀ àtàwọn sàhábà nípa àwọn sùtá tí ń ta àwọn mùsùlùmí láyé ìgbà tí wọn náà tẹ́mọ̀ mọ̀ rò pé ṣe àfà wà lọ́lọ́ ní ṣe wọ́n lọ́lá

bákanáà ìgbà ayé ìkẹ́ ọlọ́run wípé kò sẹ́ni kẹ́kẹ́ bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ò bá àti wù kó pọ̀ tó bí ò bá àti wù kó rí kó fi ọlọ́run bá níràn tó tó bá tún túbà ọlọ́run túbà túbà inú ẹ̀pọ̀ tá fàdà ìmọ̀ sóra ìmọ̀ sóra tó gbòrò tó ń sọ fún wa wípé lónìí ó lè di mùsùlùmí lọ́la ó làwọn tó lè ṣe dájú ọ́rọ̀ kàdáríkà kún tún mi kọ́bẹ̀ nígbàtẹ́ni ẹni tí ò bá ti kú ayé máa gbìdájọ́ kalẹ̀ lórí wọn súrà yìí fẹ́ jẹ́ àmà bí ìkí ọlọ́run ọba bó ṣe fẹ̀ tó ìpè ọlọ́run ọba bí tó ń ti pé àwọn ẹ̀kọ́ fi agọ̀ bọ́lọ́run ọba lò wọ́n fi sùtá bọ́lọ́run ọba lò ọlọ́run ọba

ọlọ́run bá búra pẹ̀lú sẹ́mà èyí tó ní alburuj àwọn àfónímọ̀ tẹ̀sí wọ́n láyé manazil àwọn annujum aizati nujum ọlọ́run bá búra pẹ̀lú sẹ́mà oníràwọ̀ sẹ́mà tó ní ìràwọ̀ nínú abákanínà àwọn àfá àwọn ní alburuj yẹn wọ́n ní òun náà ní àwọn àwọn àwọn ọlọ́lá méjì lẹ́yìn wọ́n mọ́ yọ mẹ́ta níbẹ̀ yóò yọ ní apá àkọ́kọ́ nínú ọdún ẹ̀rìkì ọdún kọ̀ọ̀kan ó púpọ̀ mẹ́rin sẹ́gbẹ́ àwọn abáṣẹ́bà sí lọ́dọ̀ àwọn ìgbó náà ìgbé ọtọ́ọ̀mù wíńtà ilẹ̀túnní spring àti gínígẹ̀rẹ̀ sọ́mà àti ẹ̀tọ̀wé ìgbóyọ láti pè ọlọ́lá bá sọ pé rọ̀bí àwọn ọmọ sọ sọ́yìn wọ́n sọ ṣẹta wọ́n sọ kọ̀rí lábá sọ àwọn àsìkò mẹ́rin tó ń bẹ nínú ọdún àwọn àsùnmẹ́rin tó ń bẹ nínú ọdún ìhà méjì lẹ́ta ọlọ́pìn sí mẹ́rin kí ló fúwa ẹ̀rọ ní ṣòro yóò fúwa mẹ́ta mẹ́ta mẹ́ta ni mẹ́ ń jáde ní àsìkò ìpínkẹ́ ọ̀kan nínú ọdún wọ́n ní àwọn ìràwọ̀ yẹn special ìràwọ̀ ni wọ́n ó mẹ́rin àwọn onímọ̀ tí wọ́n kọ àkọọ́lẹ̀ orúkọ abákanáà àwọn àfáà sọ pé máa rẹ̀ náà ni annujum wọ́n ni kí ni ó annujum àwọn ìràwọ̀ ayíwọ̀ sàmà ìdáàtìlbò ọlọ́wọ́ bá búra pẹ̀lú ìràwọ̀ tó jẹ́ pé ó ní pẹ̀lú sẹ́mà pẹ̀lú sẹ́mà dáàtìlbòrò èyí tó jẹ́ ti oníràwọ̀ mẹ́rìírí ìtumọ̀ kejì ọlọ́wọ́ bá ní wọ́n sẹ́mà ìdáàtìlbòrò sẹ́mà ìdáàtìlbòrò

وجعل فيها سراجا وقمرا منيرا tóbi fọ́lá ọba tó tó sẹ́nà bẹ́ẹ̀. Ó fi sí sẹ́nà burú jẹ́ àwọn ìràwọ̀ ńláńlá. Ó fi àwọn ààyè ibùdé òrùn, ibùdó òṣùpá, ibùdé ìràwọ̀. Ó fi sínú sẹ́nà báyẹn tó àwọn afọ́ni tọ́ afọ́ni abúlẹ́bìnrin abáàkùn dọ́là àwọn àgbàdo tẹ̀kú ìgbà wọ́n sọ wípé alburud ayé àtúnòjò tafsir abdullahi ibn abbas ni yayi pe al-buruj bi ma'ana mala ay wa samaa'i dhati al-buruj as-samaa'i dhati al-buruj ay bá búra pẹ̀lú sánmà sánmà tó jẹ́ tó níláwọ̀ mẹ́rìírí toníràwọ̀ níláńlá toníràwọ̀ àmì ọlọ́run bá fi sínú sẹ́mà bẹ́ẹ̀ ọlọ́run bá búra pẹ̀lú sẹ́mà yìí kò búra pé ó tútọ pé wálé ó mìí ma ó ọlọ́run bá tún búra ó tún mú búra kejì wá ọlọ́run bá ní wálé ó mìí ma ó ọlọ́run bá ní òun tún búra pẹ̀lú ọjọ́ ta gbé ládéhùn fún yín ọjọ́ wo ni ẹjẹ̀ náà ọjọ́ ìkìyà E wípé gbogbo nǹkan táà taa ń ṣe láyé kò sí èyí tó dájú ń bẹ̀ àbídà ìkìyàwó tí ẹ̀rọ bá dájú ìyàwó sọ́nà ọlọ́wọ́ bá lè mú kó pé ọjọ́ yẹn lè pé kó mọ̀ láyé lápọ̀tọ̀lọ́wọ́ ọjọ́ yẹn sì lè pé kó láyé kí ó mọ̀ bẹ̀rẹ̀ ní o ọjọ́ tó dájú bẹ́ẹ̀ ní kẹlẹ̀ yà ọmọ ìhàkọ̀ ọjọ́ tó dájú tó jẹ́ ọjọ́ òdodo pé yóò rí bẹ́ẹ̀ ọjọ́ kìíyàmọ̀ ẹni dájọ́ dáadáa sọ́nà èyí mọ̀ bẹ̀ẹ́ pé ilẹ̀ Yorùbá fẹ́ tí ọjọ́ dáadáa bá pé wọ́n tún ní àdúgbò fọ́lọ́run mọ̀tọ́rẹ́ tó ń bá ọjọ́ adájọ́ ọjọ́ ṣe gíní ọjọ́ ṣe gíní torí àánú ọlọ́run kẹ ni pé ká dájọ́ ọdẹ ọdẹ kó sì ṣùgbọ́n ọjọ́ pẹ́ kò síyè méjì ń bi sísẹlẹ̀ rẹ̀ ọjọ́ kìámù. ọlọ́ọ̀rọ̀ ọjọ́ tí ó ti gbé ládéhùn fún gbogbo ayé pé ọjọ́ yẹn ó ṣẹlẹ̀. Ọlọ́pàá bá tún búra pẹ̀lú nǹkan mí ọlọ́pàá ní wọ́n ṣáà ibi wọn bá ṣe rọ̀. Ọlọ́pàá búra pẹ̀lú ṣáà ìdó ń bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n túbó lóun ṣáàhìdù yí àìtòlá táwọn túkalẹ̀ ibé wà ṣáàhìdì àti gbogbo in tó bá wà nípò kájẹ́rì ipò ajẹ́rì àti gbogbo ajẹ́rì pátá wà mẹ̀ṣùwúd àti tí wọ́n ń jẹ́rì lé lórí so nínú ajẹ́rì yẹn jẹ̀mọ́ alẹ́gbà Muhammad ibn mẹ́sọ̀lá wàjínà bí kàlà haúláì ṣẹ̀yìnlá ìgbẹ́tọ̀ tààtùwá mú wà níbi ìsìnkú wọn tààfẹ́ ọ̀tẹ̀ ṣáàhìdì lórí àwọn eléyìí nínú ajẹ́rì kùránì mẹ́mẹ́ nínú ajẹ́rì àwẹ́ mẹ́mẹ́ nínú ajẹ́wùrí àwọn ọmọ ìsìlámíyà àwọn àjọ ànábì mẹ́mẹ́ nígbà àwọn ajẹ́rì lórí àwọn ànábì ọ̀rọ̀ iná àǹsánná نوح إلى قومي أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب عليم ما تما بقى أو تاني يجري فوا نبي نوح إذا نبي نوح جاري ojú ṣe pé ṣe pé àwọn ìjọ Ànábì ni sallallahu alaihi wasallam Allah bá آه، وأنتم شهداء على الناس وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويقول الرسول عليكم شهيدا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا على الإطلاق àwọn kan náà fún ìmọ̀ wà náà fà lọ bá àwọn fúnra rẹ̀ ọmọ tàwásá níbi ṣáhìdín wà mọ̀ṣòro alákòóso bá nàáyé ah. wípé gbogbo tó bá wà nípò ajẹ́rìí ọlọ́run ti gbogbo nǹkan yẹn tó rà là ń sọ o ìtajẹ́rìí ìdírọ́ o ṣáàìdín ajẹ́rìí wọ́n mashhud àti nǹkan tí wọ́n ń jẹ́rìí ilé lórí ìṣùgbàkalẹ̀ ìyẹn wọ́n tú yàwọ́bẹ̀rù wípé ọjọ́ jímà oníṣáhìdì yẹn wọ́n mẹ́ṣùrùd alákìláfin ìdáhálẹ̀ adam madhab àwọn tí wọ́n sọ pé jùmọ́ ní ṣáhìdì yẹn wọ́n pẹ́ méjì lórí mẹ́ṣùrùd apákọsọ wípé yọ́mọ̀ arọ́fà ó ní ọjọ́ mẹ́ṣùrùd ọ̀sọ́tẹ́ pé gbogbo àti àwọn màláíkà òsèkí ni mo mọ̀ wá jẹ́rì ìjẹni ọlú àwọn àbàní adam àwọn ọmọ àwọn sọ wọ́n ní ọjọ́ alkiyama ni àwọn tún sí báyà tẹ́tìmí sí bákùn lórí pé ṣáìdì jẹ́ kí ni ọjọ́ òjúwà arákùnrin mọ̀ bí ara àlàyé ẹyẹ so ṣáàìdù àwọn ọmọ ọjọ́ júmọ̀ ní ṣáàìd mọ̀ṣúhùdù ní ọjọ́ àkìyàmà àwọn kẹ́lẹ́ ọ̀rọ̀ ọjọ́ júmọ̀ àjọgbà fún ṣáàìdù ní bọ́t ọjọ́ arọ́gbà orí mọ̀ṣúhùdù ọjọ́ ìtumọ̀ méjì tí àwọn afọ́ onímọ̀ tọ̀síọ̀rọ̀ nínú ọmọ ọlọ́run ti ara ilé tí wọ́n kí ní báàbù yìí kọ́ńdà tọ̀síọ̀rọ̀ ìyàwó ni wípé gbogbo bàtà bá ti rí àyà kan tó bá ní ẹ̀sìn máàlù tí gbogbo sì mọ́nú ara wọn á yí àyà sórí gbogbo òtùmọ̀ ìdán akọ̀pẹ́ wà táàrí ìdí wọn mọ̀ṣíhóòdì gbogbo ìran ìdá sọ́kàlẹ̀ yìí okò sí okò gbogbo olùjẹ́rí òdodo àti tó ń jẹ́rí ilé lórí gbogbo ẹni tó tí ìṣẹ̀lẹ̀ bá sojú ẹ̀ tó fi jẹ́ olódodo ìṣẹ̀lẹ̀ sojú àti ìgbà tó bá fẹ́ jẹ́rìí ọlọ́run fún gbogbo wọn búra ẹni ní pé ìbúra tó lágbára ní ọlọ́run bá in tó bá wù nínú ẹ̀dá rẹ̀ ló lè fi búra ọlọ́run bá yàtọ̀ àwọ́lá àbọ́dọ̀ fi nǹkan mí ìbúra tọ̀ sí àlá nǹkan ha ní fán pàdé yà hàn gbogbo láàrùn ẹgbọ́n fẹ́ búra kó búra pẹ̀lú orúkọ àìfi ògún búra kùsùmí ìrókò ògún búra àdámà àìfisàgbó búra àmàwọ́rí àfúnlànìkan afẹ́fẹ́ búra àfòkọ́lọ́ ọ̀bà búra sọ́kọ́ ó lè búra pẹ̀lú tó bá wẹ́lì tó bá wọ́rọ̀ ọlọ́pàá búra pẹ̀lú sẹ́nà tó jẹ́ pé

kútìlá sàábùlù ọ̀kùdọ́ ọlọ́ọ̀bá ní àwọn sàábùlù ọ̀kùdọ́ wọ́n ti parun Àwọn ashabul ukhdud wọ́n ti di ẹni ìgbégìnà sí kẹta ọlọ́run. Àwọn owó ní ashabul ukhdud àwọn ọlọ́run bá ó pè wọ́n lórúkọ pẹ̀lú tèṣí láàbí ọwọ́ wọn. Ọlọ́run bá pè wọ́n lórúkọ pẹ̀lú wa aburú tó ń bẹ pẹ̀lú wọn ashabul ukhdud àwọn èèyàn tí wọ́n gbẹ́ kòtò gidi wò Òtílà ashabul ukhdud. Ọlọ́wọ́ bá ó pè wọ́n ló kọ pẹ̀lú aburú tí wọ́n ṣe pẹ̀lú àwọn mùmínì. Àwọn èèyàn yìí wọ́n gbẹ́ kòtò tó jì ọlọ́wọ́ bá fi ìṣesí yẹn náà pè wọ́n. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قود àfáwà Ibn Kathir rahimahullah onígbónà al-ukhdud oníjẹ́mùrẹ̀ náà ni àkọ̀ọ̀dí wà íyà al-hafru fil ard ó ní o náà ni kéèyàn gbẹ́ kòtò sórí ilẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi sọ ìṣe sí ìtàwọn kèfèrí ṣe fàáfàrún lẹ́hùn fil ard tí wọ́n gbẹ́lẹ̀ fáwọn mùmìnì lórí ilẹ̀ wọ́n gbẹ́ kòtò fún wọn ẹ̀rí pé ìdàmí ń bẹ àwọn tó wá mọ́ ṣeré gẹ́lẹ́ ẹni tí wọ́n lè máa ṣeré lágbóolé tí kò tó dẹ̀wà ń bí kẹ́kẹ́rì kó dẹ̀lọ da ẹni sórí ẹ̀ ẹni pínlẹ̀ àwọn eré gẹ́lẹ́ táwọn ẹmọ́ ti ráyé jọ nígbà tí àwọn eré pátó lé jù wà láyé so ẹni kẹ́kẹ́ lè tó bá gbé kòrò tó wà mìtọ̀ yóò lè da ẹni sórí ẹ̀ àbí kọ́ ra da ọ̀rá bò ọwá ní ẹja mọ̀ ẹjọ́ sáré lọ ó ti mọ̀ pé kò tó wà mẹ́ o tó wá ti débi bẹ̀ ó lè fò bẹ̀ kọjá àbí kó dúró tọrún gọmẹ̀ òun ọ̀tẹ́ lọ pé òun kò ọ̀tẹ́ lọ́gbìn lọ́gbọ̀kadà nínú ìwàlá bí táwọn kèfèrí ṣe fáwọn mùsùlùmí ọlọ́wọ́n bá wá yá ó fi wọ́n gégùn ó wá gbé kòtò lásán ọlọ́wọ́n ní àdárí láti lùwà fún ọlọ́wọ́n bá ní wọ́n gbé kòtò lásán ìgbà tí wọ́n gbé kòtò fẹ́jẹ̀ mẹ́rin wọ́n wá lọ ń dáná sínú kòtò náà Bẹ́ẹ̀tì wàkú wọ́n kó wàkú ní pé wọ́n kó iná wọn. Iná wà mẹ́ wọ́n wá tún kò kéde pé wọ́n àdáná lápẹ́ tó wá kúrò lẹ́rẹ̀ wọ́n dáná pé bẹ́ẹ̀tì wàkú wọ́n tó wá ń kó náà wọ́n kó gíìsì wọ́n kó ọgbọ̀n nǹkan tẹ́ẹ̀ máa ń kó náà. Àwọn ọba ní tí wọ́n ṣe ní ẹ̀kọ́ tó tó jìrì wo wọ́n dára ẹbẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí النار ذات الوقود àwọn àwọn onímọ̀ tafsir rahimahullah wọ́n ní àwọn wo ní àwọn tí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ wọn yìí ó ń bẹ nínú wọn tó sọ pé àwọn ta àwọn wọ̀nyí wà hún kọ́ọ̀bù min al-kuffar wọ́n ní àwọn ní àwọn àjọ akẹ́ nínú àwọn kèfèrí fi Najran ní Yemen wọ́n ń bẹ ní àyè ní Yemen ní àwọn èèyàn ti lo ìṣẹ̀lẹ̀ ayé wọn

àwọn kèfèrè tí wọ́n fẹ́ pè ọ́ tó fẹ́ fà ọ́ sílànà tèṣù tí wọ́n dẹ̀ fẹ́ gbà kò sí aburú tí wọ́n lè fi kàn kò sí aburú lọ́wọ́n sọ pé ẹ bá ti mú wọn lọ́rẹ̀ẹ́ múlẹ̀ ọlọ́ni kò sí kò náà náà ṣùgbọ́n ẹ̀páyà aburú tó lè tí ọmọ jáde sọ́tẹ̀ àwọn òmìnirí ẹ̀pọ̀ fáwọn òṣèṣì wọn fàádọ́ aléyìn wọ́n láwọn olè báyìí sí àwọn olè àìsàmdà àwọn ọmọ ẹ̀fẹ́ o

ìyẹn bẹ́ẹ̀ lọ́lọ́ tún jábù ṣé kí ni ìyẹn fi kí ló jọ lẹ́gbẹ̀ẹ́ tàwọn lè wọ́n tí wọ́n ní irúgbẹ̀rẹ́ olódàbí jogún kọ lọ́lọ́ fánú gbẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n àwọn kẹni tó ní Islam tí wọ́n ń yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì nínú àwọn olùkọ̀ta àwọn mẹ́sàn-án sáàmù ló ti tẹ̀lé àwọn kárùkútà sọ tiẹ̀ lọ bọ̀tẹ̀ èyí tí ó ń bẹ nínú súnnà tó kàn wájú èyí tó ń bẹ nínú hadith tó fẹsẹ̀ múlẹ̀ tí ó sí ẹ̀ bóyá bóyá ń bẹ hadith máa mú sílẹ̀ fún ọlọ́ọ̀tà alamọ̀lẹ́ ní sọ ayé arábì sallallahu alaihi wa káàdù fi mẹ́ káàdù kọ́bílẹ̀ kò mẹ́lẹ̀kù wà kàdìlá òsàfẹ́ ọba yìí gẹ́bí ìṣẹ́jẹ́ àwọn ọba náà ó ní ẹnìkan tó jẹ́ alágbègbà rẹ̀ onífá láàfin mọ́ bá jẹ́ ọ̀pọ̀lọ̀ kalẹ̀ di pé ọba yìí alágbègbà yìí tí wọ́n ń dàgbà ọjọ́ fún ọ lórí ẹ̀ ó wá pe ọba yìí pé ìrìn ọba òun ti ń dàgbà bí kí sáré sọmọlá tàbí ìfìyẹn ó lóun ti ń dàgbà kọ́ ìdán lọ́dọ̀ tó

ọmọ yìí bá bẹ̀rẹ̀ sí lọ kọ́ símù ó lọ kọ́ ìdí ọ̀dọ̀ alágbègbè but láàrin ibi tó ti bẹ́ lọ kọ́ sírù rẹ̀ tó ti bẹ́ lọ kọ́ ìdẹ́ àti ilé ọba tí ó ti kúrò tó ti lọ lé alágbègbè ẹni ọlọ́nkẹ náà ilé rẹ̀ ń bẹ nítòsí à láàrin méjì yẹn tó ń bẹ ní ọlọ́run tó jẹ́ mùsùlùmí tó jẹ́ bàbá ọlọ́ba subhanahu wa ta'ala ọjọ́ kan lọ́mọkùnrin bá kọjá lọ́ba kọjá lẹ́gbẹ̀ẹ́

kí ló mú ọtọ́ òfin pẹ́tọ́ náà so ọ̀sán ó fara dà ìyà pọ̀lọpọ̀ wa àfẹ́ fara dà akẹ́kọ̀ọ́ fún ẹ̀sẹ̀ afẹ́ bá ní gbẹdẹmukura àwọn sàbẹ́ ti dìyà fún wa ìwọ àwọn sàbẹ́ dìyà fún wa ìwọ òtìfẹ́ jáyà fún àwọn dẹrẹ́jà tó ń bọ̀ ìwọ fẹ́ ní fara dà kankan fún ẹ̀sẹ̀ Islam ẹlòmíràn ní ìdílé ọlọ́dì wa ìtọ́ máa fẹ́ kọ́ mọ́sá àdúgbò wa láti kí kálukú wa máa gbé búlọ́ọ̀kù ẹlòmíràn náà yóò ti máa sọ ẹ̀ta bẹ́ẹ̀sì kọ́ mọ́sílù nẹ́bàáwí tó abúrò ní tẹ́tìfì abúrò ní ìkẹta àwọn ọmọ fi máa fi ara jì ìfarafẹ̀ ìfarajì fún ẹ̀tìlá ọmọkùnrin sáà lọ bá ọ̀rọ̀ yẹn pọ̀ bí lásìkò ó lọ láàrin àtàáhé wọ̀mẹ́ wàrọ̀ láàrin òpìdá àti ẹni tó jẹ́ ní ọlọ́run olùsílọ́run olùrànlẹ̀ àwọn méjèèjì ìlọ́bà ìlọ́ títí títí títí títí títí tó fi wá di pé Allah subhanahu wa ta'ala ọlọ́run fẹ́ fi alámẹ̀rí ọ̀nà sí gbogbo ayé ọjọ́ kan ní bá ń kọjá lọ ní ọmọkùnrin lọ bá rí àwọn èèyàn lójú ọ̀nà tí wọ́n fún bíbá lójú ọ̀nà tí wọ́n ló kọjá kí aláàdé wọ́n ní ẹranko kan ló ṣe kí ni ọ ẹranko kan ló gba ojú ọ̀nà kan wọ́n ní ẹranko ló gba ojú ọ̀nà kan ààrẹ oní Muhammad bóyá amúrọ̀rọ̀ ìbà àbúrìlọ́lọ́ àbúrùsà oní Muhammad bóyá ọlọ́run ọba àfá olùsílọ́run lọ́lọ́run òdodo ni àbí ọlọ́run ọba alábìgbà tẹ́bí kìlọ̀ bàbá قال فأخذ حجرا إلى بأمور فتاك فقال أبدا اللهم وراه كان أمر الرائب أحب إليك ثم يبدأ ẹ̀sìn àfáàlù sínú yìí ní ẹ̀sìn gẹ́gẹ́ tí wọ́n lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù wà Allah subhanahu wa ta'ala àwọn arúgbà ní amúrí sáà tó yẹ kó yọ ọ́nú ju ẹ̀sìn olùpìdá tí mò ń kọ́ dọ́rọ́dọ̀ rẹ̀ lọ fọ́tùl ààbò ìdáàbà hátà ẹ̀dù gànà ìwọ́n náà tí má ti ju òkúta ìmọ́ ẹlẹ́kọ̀ bùi jẹ́ kó ṣe kíde o jẹ́ kí ó kú káwọn yẹn bá àríyáwó kọjá wàrọ̀ náà lọ́bá jùmọ́ ẹlẹ́kọ̀ tó blọ́ọ̀kọ̀ ojú ọ̀nà yẹn fọ́kọ́tàrà ha ilẹ̀ ẹlẹ́kọ̀ yẹn bá kú

ẹwọ ìsọ́f ẹwọ ọkàn tó dáa ẹwọ àníyàn tó dáa ẹwọ ìbálò tó dáa wọ́n mẹ́rin ó ti gbé ipò tó ga àfá tó kọ tó gbọ́ ẹ̀sì lẹ́nu rẹ̀ ó tún wá ń ṣe ìfàtí àìtó ah, ti tọwọ́ ti ẹsẹ̀lẹ̀ yìí ó ti jí lékè lórí tèmi aláwọ̀ akọ́mọ̀ sáré fún wa ní àníyàn tó dáa ọ̀rọ̀ àwọn táwà báyìí kàkàrẹ̀ gbọ́lá bíbí akọ̀wọ̀ àbúrọ̀sọ̀ fẹ́lẹ̀ àdúwà ọ̀sìn ọmọ ìwà báyìí ó di pé àwọn èèyàn àwọn kọ̀ọ̀kan tó wà nígbà tí sẹ̀rẹ̀ ẹ̀sẹ̀rẹ̀ ó máa lọ yọ ọba lẹ́yìn pé dákun ojú balábọ́já ojúgbọ̀n ń dùn wọn mọ̀fẹ́ rí mẹ́mẹ́ yóò bá wọn sàdúrà ojú ọ̀bàlá tọ́bá tó ti kẹ́nìkan ìyẹn kadọ́rọ́lù ààrẹ kadọ́rọ́lù wọ́n tún lọ rè bá wọ́n tàn lọ wá yá ọ̀rẹ́ ó ti ní sẹ́ẹ̀sì lábẹ́ nígbà fàkẹ́rùn ìlúmẹ́lìkì jẹ̀lì ìsìn fàánìyà ìkẹ́ nínú àwọn ọ̀tún ọba nínú àwọn tó súnmọ́ bá dáadáa táwọn ọ̀rẹ́ máa jókòó ní ààfin ọba ọba tó rẹ̀kọ́lọ máa kọ́ ìdá tẹ́gbàdé ọjọ́ lọ bá ọba ìwọ́n lọ bá àṣọ́láàfin onye bá ṣe láti ní dáàrẹ bá ti ṣe wọ́n ọba kó ẹgbẹ́ pẹ́ ọ̀tọ́ ọba ṣe lè ọba kó ẹ̀bùn tó ọwà kó ọba kó àwọn àdáyà tẹ̀sí ọ̀ àwọn ẹ̀bùn tó pọ̀ okùnrin

ẹ̀kọ́ sí pé a àṣàlẹ̀ ẹ̀kọ́ lọ sọ́nlẹ̀ tàwọn sí yá káàdùn so irú eléyẹn àìṣe so bọ̀tẹ̀ yẹn wá ṣe dáadáa pẹ̀láwọn èèyàn wá lẹ́yìn ìgbà tí ilẹ̀ wá fún ní àti lẹ́yìn ìgbà tí nǹkan ti lọ sí ọmọ yìí ọwọ́ bẹ́ẹ̀ ṣe dáwà ọwọ́ ilẹ̀

ọbọ́bá kíyèsí pé ọ̀rẹ́ ìpójú ọkùnrin ti làkò bàbá ìmọ́ فقال الملك أرمني يا فلان ما رد عليك بصرك ولا من رد عليك بصرك ولا بدا تعالى تودا وجوه لك فلا تودي يدينا تودا فلا فوق tẹ́fẹ̀ ó jẹ́ gbọ́nà sọ pé bẹ́yà àfá alágbègbà àbí ọmọ tí àwọn olùkọ́lọ̀ ọmọ ẹ̀kọ́ ifá fàkọ́rẹ̀ rọ̀bìnrin ọ̀tún ọba ní olúwa mi lọ dá ojú mi padà

ó ní ẹ̀ ti ní ọlọ́ọ̀bá mí yàtọ̀ sóhun ọlọ́ọ̀bá rẹ̀ gẹ́gẹ́ tó jọba kọ́lá ní ọ na ó ní òun ti lọ́lọ́ọ̀bá mí ọlọ́ọ̀bá bí àti ọlọ́ọ̀bá rẹ̀ ní àlá tí wọlé sọ́lá ẹni pé ìgbà bí ya táwọn èèyàn ní kìí ti kọ́ pẹ́ lára ọkọ́ tó lójú ẹsẹ̀ ó jẹ́ rí ìmọ̀ so ẹlòmíì tí wọ́n bí sínú Islam ó lè wọ́rọ̀ Islam fún ẹ̀ṣẹ̀ gíní kí mọ́lì rẹ̀ bẹ̀ strong kó dúró dáadáa ju ti ẹ lọ pápẹ́fẹ́ ẹ láyé bàbá tó níkan ìmọ̀ mú jẹ́fà àjọ lo àjọ lo ní ẹ̀yẹ ìṣàlẹ̀ ìṣàlẹ̀ fàlábẹ̀ sọ́lẹ̀ yóò abdébò hàtà dálà lọ́gùnrán ọba bá bẹ̀rẹ̀ sí ọba bá ní sọ́mọ̀ fìyà jẹ ọ̀tún wọn ilẹ̀ sọ fún ọ wípé tó bá di ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn tó rò fún wọn nífẹ̀ẹ́ rẹ jù wọ́n di ọ̀tá rẹ̀ wọ́n di ọ̀tá rẹ̀ torí pé wọn ò ní fi ẹ̀sìn bọ́ sawẹ́wà ẹgbẹ́ ọba àti ọ̀tún tẹ́lẹ̀ pé wọ́n close jẹ bọ̀gbà tó ti pé sọ pọ́ ọlọ́ọ̀bà mí lọ́wọ́ ọba tí ìfẹ́lọ́mọ̀ bí àjẹ́ ọ̀tún láti rí òbí mi ìtọ́ pa ọmọ rẹ̀ tó pọ̀ mẹ́lẹ́gbẹ̀ Islam abẹ́ẹ̀gbẹ́ bá ti ẹ̀ta ń gbọ́ nínú rẹ̀ tí wọ́n sọ pé òbí mi ó ń da ọmọ rẹ̀ lánàkú ànàdákú tó pọ̀ mẹ́lẹ́gbẹ̀ tó kọ́ wà yẹn gbojú kárọ̀lá ẹgbẹ́ wọ́n fẹ́ àṣáwọn ilé ìyàwó ní wọ́n yàwó ní bọ́lẹ̀ sí ṣe rí nìyẹn so ìkórìíra ọ̀rọ̀ ẹ̀sìn ó lé púpọ̀ tó tó bá ti ọkọ̀ láti islam ó tún láti dúró ó láti fèsì gbogbo ìpèníjà tó bá ń jáde ń bẹ̀ wọ́n ní kọ́nà bá fi àjẹ́ ọ̀tún ọba ìgbà sí yàrá pọ̀ ọ̀tún ọba bá bẹ́ akọ pé ẹsẹ̀ mi jẹ́jẹ́ o àwọn ọmọkùnrin kékeré ọmọkùnrin tá a ní kọ́ inú ṣe gínú lọ́la ojú ìfọ́ ilẹ̀ mú àti mú arákùnrin àfá ìtàbí sọ̀rọ̀ sáà sọ ìtọ́rẹ̀ fún wa tó di pé ọba ti mọ̀ tẹ́ àpáyà jẹ́ pé ìfọ́ta ní ọ̀rọ̀ mọ́kọ́ ṣe gínú ó ti yé náà nù ṣàlàyé iṣẹ́ ẹgbẹ́bí sọ tó sáàfilé ẹgbẹ̀ ọgbẹ́ ẹgbẹ̀ alákọ̀ọ́pẹ́ ẹgbẹ̀bí sọ ọ̀rọ̀ pé àwọn kèfèrí ayé wọn ti bàjẹ́ ọlọ́run bá gbé wọn sẹ́bẹ̀ kú sílà ayílú ìnà wàtúrìdà wà lóòrìnà ọlọ́run bá ti gbé wọn wà ámúdákẹ́ ọlọ́run bá ti kó ti kánàrà ìparun bá wọn nítorí pé wọ́n gbé kókò bá wọn mùmí ni wọ́n dẹ̀ dáná sílẹ̀ wọ́n wá lọ ránṣẹ́ sí gulam ọ̀dọ́kùnrin pàtó dé ọba ni mi ah, بلغ من سهرك أن تبرئ الأكبى والأبرص وهذه الأدواء ọbáni àá ilẹ̀ ẹgbọ́ ti mẹ́fà tó náà ilẹ̀ ẹgbọ́ ti gbọ́rọ̀ gẹ́rà níbi pé ọjọ́ ti lájú afọ́jú ó ti lè gbogbo àìsàn lójú tí kọ́lá ma aṣfi ahàdàm ọmọkùnrin ní ìwú ẹni kẹ́kẹ́ sọ ilẹ̀ ma yashkillah azza wa jalla ó ní ọlọ́run ọba ní ń wó ìrẹ́sọ̀ ìmúkọ́ ọba ní alẹ́ sẹ́mi omi pẹ̀lú aláàtọ̀ ọ̀sọ̀ ẹ̀ onílá oníwọ̀kọ́ àwọn alákàrọ́pù rẹ̀rí abájúgbò tó lọ́wọ́ bá mílẹ̀ yíò wọn lọ́nà wọ́n lọ́wọ́ bí wọ́n mú kàrọ́ ọmọkùnrin ní ọlọ́wọ́ bá mi àtọ́lọ́wọ́ bá rẹ̀ fàákọ̀dọ̀rọ̀ àìdàn bí àdá fàábẹ̀ sí fi àjẹun náà fàábẹ̀ sí fi àjẹun náà nígbà tí àti ẹ̀rẹ́ pọ́ ẹ̀rẹ́ pọ́ náà kìí nìkan ló mẹ́sì gbà ó náà bá jẹ́jẹ́ o mọ́lọ́gà tó kọ́ mi o olóòtú kọ́ mi o ọ̀dọ́ ẹ̀mú ti gbá ọ gbogbo ọwọ́ rẹ̀ ni o falam yazal bihi hatta dalla ala ar-rahib wọ́n fi yàjẹ́ lónà fi wá tọ́ka sí àfá tó náà kọ́ fàútí àbẹ̀ rahib ọba ní kọlọmú àfá náà wá ẹ̀rí pé nígbà àfá tó ṣe ìpínbà tó wípé àti ìsìnlẹ̀ ẹ̀dùnmìnà jìí alisnad ó gbọ́dọ̀ níbi tó ti gbà wà kó ní àkùnrin àbúrò ẹ̀ṣẹ́ pọ́lọ̀ mọ́já kẹyìn lọ́dá pẹ̀lú omi ẹ̀yìn kárọ̀lẹ̀ kẹ̀kẹ́ kò tó béèrè tó bí akọ̀tẹ́sù lọ́kọ̀ lójú omi àbájẹ̀mù tó bí ẹnìtì tó ẹn tó bá ẹ̀yẹ gbọ́dọ̀ ní isnad ibi òkùnrin ò bá ní okùnrin gbóògùn kọ́ ìyẹn bọ́ra gbogbo kí ah, nígbà mo ilé nígbà ilé nígbà ilé a máa jẹ́ kí ìmọ̀ ẹ̀yẹ̀ kó ní àgbàríkà wọ́n ìbò wá ó tẹ́ bẹ̀rọ àyín kéjì àfihàn tẹ́fì kọ́kọ́ bàbí àjẹun ní tó alájì landlord chairman ẹ̀yin alájì jẹ́ chairman landlord àdúgbò ẹ̀yin lẹ kọ́kọ́ dàgbà kọjá àwọn àfáà kéèkéé tán wá kúrò àdúgbò táwọn ẹ̀sẹ̀ kan orí ológun táwọn mẹ́rin káwọn máa ìdáwó jọ fún mẹ́rẹ́ǹtì àwọn ayé ò sọwọ́ lọ́rùn pé tí ló fẹ́ lè kúrò alájì gẹ ẹni sẹ́wọ́n ti kìí gan ṣe kí lè o àwọn akọ́kọ́ kúrò àdúgbò kúrò àdúgbò àti akọ́kọ́ kúrò àdúgbò gbogbo bíbà inú gbó ni àwọn àti láti ní kírun àwọn sì láti ní kírun àdúgbò sọ ẹni tó bá jẹ́ aṣíwájú ẹni tó bá jẹ́ aṣíwájú ó búrọ̀ jẹni tí ó lè dúó dédé àìjẹ́bẹ́ yóò sọ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀mì gbogbo ọ̀nà gbogbo bàtàbídẹ́ ìbá ti jẹ́ aṣíwájú aṣíwájú máa ń borí lakú ni ó nítorí àwọn ọmọlẹ́yìn rẹ̀ torí pé tó wọn bá forí lakú yóò sọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ yóò sọ wọ́n dẹ ẹdùn arúnlẹ̀ yóò sọ wọ́n dẹ ní ẹ̀ níbi àlámẹ̀ ìyáwó tàbá ẹgbẹ́ mú sí àwọn ẹ̀rùn nínú àwọn tẹ́nu sáyé kó dà níbi àwọn tẹ́sọ̀ òṣèlú tẹ́sọ̀ ìjọba láàrin lórí tẹ́jẹ́ bí àtọ́jọ́ ká ilé ìlú gbà ló wá sí lórí gbogbo ti tó ti gbé yóò sọ àwọn ọmọlẹ́yìn ẹ̀nu ó kàn láre jù tó gbọ́ tó bá jí aṣáájú ọjọ́ sáájú nínú ẹ̀sìn àìmọye kan ló mọ faradà àìmọye ìyà ìwọ ló jẹ́ àìmọye ìpèníjà àìmọye sọ̀kà kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rọ ibi àwọn ọ̀kọ́kọ́ fi àjẹ́bọ́ ti ní àwọn ọ̀kọ́ ìfọ́sẹ́ wọn wọn náà apá nílé ìwọ ìjìbọn kan fẹ́dọ̀ jẹ́ ní wípé ìwọ tàbí jẹ́ àmì ó kúrò níbi ẹ̀sìn rẹ ni mo fẹ́ ah, fọwọ́dọ̀ alìmọ̀ ìjìbọn ọba ẹ̀fà àbà àfà ní láìláì òun olè tegínú òun olè kó bí ọ̀tọ́ kí ni wọ́n ṣe subhanallah fọwọ́dọ̀ alìmọ̀ ìṣẹ́rù fi mọ́kùnrin rọ́ọ̀sì àtàwàkọ̀ ṣùkọ́ ayò wọ́n ti gbé sí ọrùn àfáà yìí wọ́n ṣe kí ni wọ́n dẹ̀ bẹ̀ orí ẹ̀ wọ́n dẹ̀ padà sí ẹ̀sìn ọlọ́run ọba bó ṣe lé tó nìyẹn o ìsìláàmù tí wọ́n ṣe tó ní wọ́n gbú ọ nígbù yẹn tó fi lè kùtà láwọn tó fi lẹ́dá na wakan za fi dari wadda da yau ƙwara amintu rahu ƙwara amintu rahu ƙwabila an azana da kun innahu na kabiru kun lalabi allama kuma sihir فلو قفت عن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النفل ولتعلمن أينا Tipẹ́tipẹ́ ilé àwọn ẹni bí ti mẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ́yàtẹ̀ kàílìsì yóò wúlò fún bàbá sọ́sà lẹ́bí ẹ̀. Ilé àrápọ̀ tọ́lọ́run bá fi padà sọ̀rọ̀ fìrà áwọn nínú súrà pàtàmùn. So, ọlọ́run bá sọ́rọ̀ gbogbo tó bá ti tò, ó ní nǹkan tó papọ̀ kó fẹ́

gbogbo ẹmú kúrò láàrin ìlú ẹwà mú lọ sí orí òkè ńlá lajabal ẹ lọ síbi tó kèé tí bá ti ga nínú ìlú bẹ̀rẹ̀ kẹlọ mú tẹbá ti wá dókè tẹbá ti wá dókè tẹ́tí dókè pàwọ́ tàbí ibi tó kèé tó parí sí ó ní ẹwà sọ tó bá wà ilẹ̀ bọ̀ tí ó bá padà nígbàtẹ́ jẹ́ orí òkè tó wọlẹ̀ láì tó rí pé ẹ̀ ikú rẹ̀ tí ó bá padà padà bí oòrùn àfáàní ó ní ẹjù látòkè yẹ kó mọ́ yíbọ̀ wátàlẹ̀ bàbá abu bí wọ́n bá mú lọ àti ọba ní pẹ̀lú nǹkan tí wọ́n lọ bá fẹ́ àbíkárù yí àdúrà yí àdúrà tó wúlò pọ̀ ní aláhùnmà ẹ̀rẹ́ ìkfìníhìm bí máa ṣe aláhùnmà ìkfìníhìm bí máa ṣe aláhùnmà ìkfìníhìm bí máa ṣe ṣígbà ní pé gbogbo àti ẹ̀mọ́ wà nípò tọ́ èyàn bẹ̀rù ọ̀tá kan wọ́n wà sí ní káàkiri wọ́n tẹ̀lẹ̀kọ́ ọlọ́mọ ọmọ jókòó jókòó ọmọ ẹrù ogó lórí ọfẹ́ pa rẹ̀ ọmọ ẹgbọ́ra oòrùn ọmọ ẹtẹrẹ kándù ọmọ ẹka bákọ́rà àwọn ohun wà kílẹ̀ tó mọ tó pa rẹ̀ ọmọ ọmọ wa ewúrẹ́ káàkiri òun nídìí gbogbo lẹ́yìn Allahumma ikfinihim wọ́lọ́ ìdàjọ́ ẹni tọ́jọ́ káì tí a ní pé mo mọ́kù tí gbọ́rọ̀ mẹ́bà ẹ̀. in tó bá tábù wọ́ lọ ṣe mi má ní kó fàkàdùkàn wọn ó ní lẹ́kùn ọ̀fẹ́ kó dé ipé ó wọ́n ọ̀fẹ́ kó mú wọn dì ìgbọ́bọ́sá wọ lọ́n tí ló sọ́bìnrin ayé tèmi gbé ìwọ sábà mi jẹ́ tí ẹ̀ wọ́n wọ́n tó yìí mi jẹ́ rọ̀ so ẹjẹ́ ká nínú àwọn adab nínú àwọn ẹ̀kọ́ tàbíkọ́ ni àdíjù máa muslim ní àdíjù sọ́hẹ́ náà tó sọ báyìí ọmọkùnrin tó afá ìbúláàmù tó sọ báyìí faraja fami ibùn jabal allah akbar inú òkè bá gbẹ̀gbùrù àwọn tí ọlọ́run bẹ́ jù látòkè gbogbo ọmọ ìṣẹ́yí bọ́nu ọjá àgbòdá àbákùnrin ọba sọ̀kalẹ̀ ń tẹ̀ ọba wà ló padà àwọn jẹ́ mú lọ sọ́fẹ́ pa àwọn ti gbá ọdúngbogbo lọ nígbà tó tún dé padà òtúpa sọ́rọ̀ ọba ọba ni mẹ́fọ́ ọ̀la sọ àbó àwọn tẹ́gbẹ́ lọ́pọ̀ ọ̀kọ́ ẹ̀rẹ̀ kàfà ní ìhìmọ̀lọ́wù sàárà ó ní ọlọ́run ọba mi ó ti ó tó mi níbi àbúrò ọwọ́ wọn àtàrí yìí máa òun fi kòkòrò ṣẹ́rí àwọn ẹni bí wọ́n èé jáwọ́ àgbà pípa ọgbà tó dọ́dọ̀ wọn èé dẹ́yìn ṣẹ̀pẹ́ kó lè rò pé ah, àwọn tẹ́gbọ́ ọlọ́tí bá lọ òfìlẹ̀ onírà òkòdí tẹ̀lẹ̀ ọba tó dọ́ àmì ìdílé ọba títí títà wà ń dẹwọ́ káàkiri rẹ̀ fún dẹwọ́ lọ dẹwọ́ lọ dẹwọ́ lọ wá ti dẹwọ́ débì kan àwọn ọ̀rẹ́ sọpẹ́ àlọ́mọ̀ sílẹ̀ òmìnira àfọ́ọ̀ sọpẹ́ àlọ́mọ̀ sílẹ̀ òmìnira ṣe ló sàdọ́ nígbà tó wà ara ìwà pọ́n dàbẹ́rù bẹ̀hàbí àfẹ́ ọkùnrin wọn sọ fún ọba àwọn olóògbé torí gbogbo alákọ̀ọ́sọ ẹmúlọgbá ẹmúlọ àwọn olówó rí nípa ọkọ̀ gbogbo aláàrùlọ́fẹ́ kúta gbogbo fọlọ́wọ́ ti múlọ ẹmúlọ ẹmúlọ tí má ti ń tí má ti ń sọ pé kí kí

الشيخ عبد الرحمن رحمه الله في هذا الحديث wọ́n ní àdíìsì yìí kìí ṣe ẹ̀rí fáwọn tí wọ́n ń ṣe ìtẹ̀hára àwọn tó máa ń para wọn tó máa ń kọ̀ mẹ́tì suicide àwọn suicide bomb kìí ṣe ẹ̀rí fún wọn wọ́n mọ̀ sọ́gbà ẹ̀ ẹbí ẹnìkan àwọn ìṣọ́tà ìlú àdíìsì fún musa bíi sọ ẹ̀ ẹgbọ́n ní àpàrà sọ bí wọ́n ti pa fún òun náà lórí pẹ́kẹ́ bá wo mọ́tílá àwọn àkọ́kọ́ bẹ́ẹ̀ ti pa mùsùlùmí ọ̀kẹ̀mọ̀lì gẹ́lẹ́ pa gan-an ta ló tara islam bá ní wọ́n tún mọ́ fi sọ̀rọ̀ nípa ìsáàmù ní kíní ọ̀rọ̀ ìdá ó kò sí nínú hikmet ẹnìkan ló ń di bọ́m̀bù mọ́ra aláwọn lọ di bọ́m̀bù mọ́ra wọ́n lọ síbi táwọn kìfìdí pọ̀ sí wọ́n lọ pa wọ́n ayẹyẹkọ̀ ọ̀rọ̀ lẹ́yìn tó ti yé ẹ̀lọ́pọ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ̀kọ̀tà sí ẹn tó wà ní OPC tó wá lọ tó ń dé tó ń dé bàǹtẹ́ tó ń lọ ń dé tó wá lọ wùlọ jihad tánàrán jihad lọ tánàrán jihad tánàrán jihad tánàrán jihad ó tó bá kú ó kúkú kèfèrí

ẹni bí i tó bọ́ wà lọ́kàn wọn wọ́n ń gbó ákídá aburú jẹ́gẹ́ ṣe eré jẹ́gídò kò ronú kórí tó sọ yẹ kò rẹ̀ ronú lórí pé kí a sílẹ̀ kí wọ́n mẹ́rẹ́ fà kò ronú sí ó sá ti pa ọ̀tá ẹ̀fẹ́ nígbà ti bèèrè àwọn náà ó fẹ́ sáà lẹ́ẹ̀mẹ́ pa ọgbà ọmọkùnrin lọ kò ronú pé alápá ah, ọgbà ọmọkùnrin gẹ tẹ́gẹ́ àwọn wọn ló kù sí ọmọ tí ó tọ́jú àwọn táwọn bá kú àwọn náà bọ̀ sí ipò ìjọba àwọn náà kò ronú bó ti wá gbọ́ báyìí lọ bá dùgbọ̀ wọ́n bá kó àwọn èèyàn jọ nígbà tó káwọn èèyàn jọ ó ṣe gẹ́lẹ́ bí ọmọ ẹ̀sẹ̀ ni ó ṣe ó mú ìdà ọba dákọ ó ní ọkọ́ ìwọ ọmọ ìmọ̀ pọ́ báyìí ó pẹ̀lú orúkọ ọlọ́run bismillah rabbil gulam pẹ̀lú orúkọ ọlọ́run ọgbọ́n ọmọkùnrin mo ṣe ju ìdà mọ́nu gbogbo ìdà máa kọ afákùnrin àwọn bá rúgbọ́n mẹ́ta wà láwọn òbí ìsáhàn ní àfọ́kùnrin bá di owó mẹ́bí kí lọ padà lọ pàjọ rẹ̀ so ẹn tí ó pa wà tí ó ju wà táà ní jẹ́mẹ́ ẹsọ fún olóògùn pé kó sọ pé kó bò pa olóògùn sẹ ẹni kó sọ pé kó segin pé ògùn ni ọ̀pọ̀ ẹni kó jẹ́ à ìlóògùn ah, náà lọ́lọ́run rẹ̀ nítorí ọlọ́run ní aláàdí ó pa ni ó sì wọ́n wá sí ìgbẹ́ tó ọgbà kó lẹ́pọ́ ọba tí ó pàwà tí ó jùwà ń tàbí bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ọmọkùnrin àpótẹ́ lẹ́dà mẹ́ òkú jẹ́mẹ́ kó ti wá kú báyìí fàkọ́ọ́lẹ̀ náà àwọn alálùkọ́ pariwo ní bó ààdúrà bá wa ẹnta fẹ́ pàdé tó bá fẹ́ pàtí ò nípa ọlọ́ọ̀bá ó kọ ọlọ́ọ̀bá fún àpá wọn ní àmẹ́lẹ́ àdúrágbẹ́gbẹ́ náà àwọn alálùkọ́ àti gbọ́ ọlọ́ọ̀bá wọ́n bá lọ bọ́ ọba nílé pé aláàbíṣẹ́lẹ̀ gbogbo ló ti fẹ́ ìtọ́ ń sáà fún gẹ ó ti ṣẹlẹ̀ gbogbo ló gba ìsìláàmù ọ̀sẹ̀ ti bọ́ lọ́wọ́ gbọ́ fa amọ̀rọ̀ bí àkọwá yìí ti fi yàlọ̀ àkọ́

ó ti wò pé ah, ó lè ti pọ̀jù kí n pàdà ọ̀rọ̀ lórí ẹlọgbé àwọn àkọ̀dí ẹlọgbé àwọn kòtò gíríwó gíríwó gíríwó gíríwó nígbà èrò tó ti Islam wọ́n ti Islam ọlọ́run ló ní Islam oníjì fẹ́ dúró de nǹkan rẹ̀ àkúndà ti fi àlà àkọ̀dí ọwọ́ ti fẹ́ ti fi àlà ìran nígbà tí wọ́n gbẹ́ kòtò tán ó wá dá iná sínú àwọn kòtò yẹn lọ ànáàrí dáàbò tó dá iná síta ó wá kó gbogbo mùsùlùmí tó gba ìsìláàmù nílùú yẹ ọwá ní kẹlẹ́ náà ọwá ní ìdóró abẹ́ ní pé ẹ̀tí ní kò tó wọ́n láwọn rí ẹ̀rí lọ́wọ́ láwọn rí kò sí wàhálà ọ́pṣẹ̀ méjì ni mọ̀rọ̀lọ́jà àndínì gbogbo ẹ̀ tó bá lè sọ pé òun ò sí ìsìláàmù mọ́ òun ò sí ẹ̀sí gùláàmù ìmọ̀ òun ò sí ọlọ́ tó bá lè padà sí ìdíkò ní ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ wà ilẹ̀ àpùpẹ́ tó bá lówó mọ̀ sí ìsìláàmù yìí lọ ibi tó ti parí ìsìláàmù rẹ̀ nú kí wọ́n ti ṣe fún wọn tó olóòtú ìsìláàmù mọ̀ òòrówó lẹ́fẹ́ olóòtú ìsìláàmù mọ̀ kí ló ti ṣẹlẹ̀ jẹ́ òòrówó lẹ́wọ́fẹ́ olóòtú ìsìláàmù mọ̀ kí ló ti ṣẹlẹ̀ jẹ́ òòró ń jẹjẹ kí ló ti ṣẹlẹ̀ jẹ́ asọ̀kẹ́lẹ́ omi kí ló ti ṣẹlẹ̀ jẹ́ pàtàkẹ́lẹ́ omi ẹ̀hẹ́ ilé mìíràn ìpìlẹ̀ ní ẹ̀hẹ́ kí ó ṣẹlẹ̀ sí ọ tó tó ń tó ṣẹlẹ̀ táwọn tó ti lọ الله نعم عاصم سواء تدخلوا الجنة وما حفظكم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين فروا من قبلكم مستهم

pé òun ti sáàmù mọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ ọkọ̀ ohun táwọn jọjì àwọn jọjẹ tẹ́ ọwọ́ lọ fẹ́ ìyàwó lò òun ò sì sáàmù mọ́ nígbà ẹgbẹ́ tó kọ́sì sáàmù lẹ́mọ̀ sọ pé ọlọ́run sọ pé mẹ́sùn mẹ́wàá sùn láti ọdún bá aláwọ̀ òtẹ́ ẹ̀sẹ̀ àwọn èèyàn ti bẹ́ẹ̀ ó bí obì ó bá kìí àmọ́ rẹ̀ lókè nígbà tó bá sọ olóhùn òsì islam ma ètí mo sọ nǹkan tí mo rí òhun òsì islam ma ń sẹ́gbọ́n iṣẹ́ tó lè bọ́ sọ islam tó lè sọ pé ọkọ̀ ń gbá ó mọ̀ báwọn ti jọ bẹ̀rẹ̀ ohun mẹ́gbà táwọn ọ̀dọ̀ gbẹ́gbẹ́ ó sọ́rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ti bẹ́ wọn ní kẹ́kẹ́ kò ní yàrá ẹ̀ẹ́n ó mú ẹ̀jẹ̀ ní sùn ó náà náà náà ẹ̀mẹ́ kó tàbí sẹ̀kán أَغَفُ بَيْنَا فَأَيُّ أَخْرَكُ أَوْ

ló jẹ́ pé ní ọlọ́wọ́ kàràkàrà abẹ́jọ́rọ̀ lé kí ó ẹjọ́ tí ápùlà ní ọkẹ̀ náà làfá àbúwá wọ́n ti ápùlà ìdáyé àbídà àbí rẹ̀ ẹwọ́n gbà àtúntà orí kàkí dáadáa rẹ̀ àmàṣàlá ọlọ́rẹ̀ bí dọ́wọ́ ṣe ó tó tà wọn tí wọ́n sì wọ́n wọ́n ọdún jẹ́ kòkò fún wọn jẹ́mẹ́ tí mọ̀ sí àwọ́lá kí ẹ̀rí kú jọ́ pààrà wọ́n àdẹ̀ sọ pé àwọn tí wọ́n rà sọ pé ẹjá fọ ẹjá sọ kásà fi dọ́gbọ́n النبي صلى الله عليه وسلم نور الله بأفواههم والله مسلم نوره ولو كره الكافرون àwọn akẹ́kẹ́ ní ìtẹ́sí wọn ni pé gbogbo ọ̀nà tí ló fi pa mẹ́ta mú wọ́n tó ṣe láàmù wọn ni gbogbo dédé o wọ́n ẹwọ dáàṣẹ́ ìbílẹ̀ àwọn tó wà lọ́fíìsì àwọn tó ń tẹ́lẹ̀ àwọn ọ́fíìsì àwọn obìnrin tẹ́m̀bò tẹ́m̀bò dáàbò nínú ẹlọ́gbìnrin tó tó wọ́n mẹ́rin ọ̀gá mi mọ̀ kí ní pa àwọn ọdún wọn láì alága alága yóò láì sì kìíní ìdáàbò náà ṣé kò bí sọ́ọ̀bù yìí sórí òun yìí ni wàjá ṣé kìíní ìgbà ẹjọ́ kẹlá ó dàbí mẹ́wàá mọ́tò náà ṣé kìíní ìgbà ẹnu bí òde jókòó fẹ́ jókòó tàbí ẹgbẹ̀ẹ́lẹ́ àánú mítà yóò mọ̀ sáàbì láìsí wòye tó bí ó ṣe náà rí níbi ẹ̀sìn wa nìyẹn gbogbo ọ̀rọ̀ tí ó fi rí tètè tó sọ pé ò ṣe mẹ́ ó dàbọ̀ òpó tí tèèyàn

àbúrò ẹ̀sìn mẹ́sọ wọ́n lọ́mọ yìí kiri ẹ̀sà sọ́lé àbábùládà ẹ̀sà sọ́lé àbí àtòjì ẹ̀rọ àwọn ọmọ àtòjì jáde àgùnmùlà ẹ̀sẹ̀

ìjọ ọmọ ilé ẹ̀rẹ̀ lọ́bọ̀ náà ni tàbí bá tọ́jú ọmọ yìí àbí ìbọ̀nú lọ́tọ̀ọmọ yìí kọ́lẹ̀ tẹ́mì ti ẹ̀gbà ọmọ ìtí mọ̀mọ̀ tó ṣe ìṣẹ́lọ́ ọmọ sọ́lọ́lọ́ rẹ̀ sọ́lọ́ onípa kọ́ọ̀lá sọ̀bí ìdílà àwọn ọmọ tó sọ̀rọ̀ lórí ìtẹ́ láti gba òkú lọ́wọ́ ìkẹ́nu ọlọ́mọ àfáàmì ògbóni onípa ní sùúrù fa innaki ala al-haqqi ó ní orí òdodo lọ wà bọ́ọ̀lù náà ولقد ختمنا الذين من قبلهم وليعلمن الله الذين صدقوا Àwọn ọmọ sọ́dọ̀ kan pé ọlọ́run ní táwọn káwàá kan mọ́wàá ilẹ̀ yà àwọn tàbí bóyá kèfè lè ọ̀bá jẹ́ èyí tó sọ̀rẹ̀ sóbìnrin ìtàláyé wa ní jẹ̀mbà mẹ́lẹ̀ ní wa lọ́lọ́ tí tọ́wá ní yáàdìyà rẹ̀ àrùfò mẹ́ yáàdìyà rẹ̀ ọmọ ìkéré tó ìkẹ́ ọlọ́run tẹ́ ní àwọn sáràfù wà lẹ́lẹ́ òsì àrẹ́bí kò sọ ìtọ̀ yẹn lásọ ọmọ kẹ́kọ̀ọ́ mẹ́ ìgbó kẹ́ lè mọ̀ pé ẹwà àwọn kan rí àwọn kan pẹ̀lú kí ṣáà Ọ̀rọ̀ jẹ́mẹ́ ṣe wọ́n tọ́nà ìjọba sọ pé kú ti là nígbà wọn àárò gbé wọn lórí pé obìnrin ah, kan mẹ́lọ́pọ̀ mọ́nú wọn yíò ìjà torí àti wọ́n lẹ àkèfì ah, náà nígbà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní wọ́n fi wọ́n gẹ́gùn ọlọ́wọ́ bá rí àwọn àbúrò ìkúrò àwọn tẹ́gbẹ́ kò tó gidi ọba àwọn mọ̀mẹ́ni tí wọ́n tó wá fi náà sí àdáàrí láti wà fún ọ̀rọ̀

wọ́n rí tí wọ́n ti bá wùn ní báyìí kúrẹ̀ hàn àwọn akọ́wọ́n mọ̀ tẹ̀sí wọ́n ní jẹ́ pé ọmọ mi yẹn ìjọmọ nìyẹn bọ́rọ̀ lè gbé èké ìrìn rí èyàn kó máa jóná but wọ́n àánú ọmọ nìyẹn gbó gbé wọn Ọlọ́pàá ẹgbẹ̀rẹ̀ bá tó mọ́ police station, pé, ah, ọ́fíṣà, ó tó wà láìpọ̀, ó tó, kó wá gbé ayọ́nù lọ́mọ ẹ̀láyà lójú ẹ̀yẹ lójú rẹ̀ bàbá ẹ̀ sì mú ẹgbẹ́ ìjọmọ̀ yẹn ti parẹ́ ìdán wọ̀hún àlẹ́mọ́ yẹ fàálù rẹ̀ wọ́n wá lè bèèrè pé kí làwọn èèyàn àwọn èèyàn ṣe tó fi pé wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jù wọn àtàlábí alọ́tíwà ní wọ́n àti àtàlábẹ́ òkú ṣe wọ́n ọlọ́ni wò kéde pé wọ́n púpọ̀ ìyàwó Ọdún mẹ́rin kò sí ìgbà tí Nígbà tí wọ́n ń pa àwọn ẹni rẹ̀, àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn ẹni aló rẹ̀, tí wọ́n jù wọn lọ tó wá pẹ̀lẹ̀ ní Aziz. Àwọn tó mọ̀tẹ̀ sí ìsọ yí pé, ìtọ́lọ̀ gẹ́rẹ̀ sọ pé Aziz tó kápá kí mẹ́jẹ̀ náà yóò dùn wọn. Aziz tó kápá kí mẹ́rin wọn dùn náà, ọ̀pọ̀ mọ̀ sí bẹ̀rẹ̀. Alhamid, kẹ́ kẹ́lẹ̀ bá àdí ẹni táàmà sọ̀rọ̀ ní wọn ní padà pàtí sọ́tẹ̀ sí ìgbò Al-Aziz Al-Hamid ọmọ tó ẹgbẹ́ mọ́ Al-Hamid Al-Hamid Al-Hamid wa Mahmud fa'il bi ma'ana fa'il sọ́kọ̀ fọ́rọ̀ ìsúnjẹ́ lè túnmẹ̀ so dàbí ọmọ minhum illa an yu'minu billahi al-aziz al-hamid alladhi lahu mulku as-samawati wal-ard والله على كل شيء شهيد الذي له ملك السماوات والارض رب تورن sọ̀rọ̀ rẹ̀ fún yí ọmọ tẹ́kọ̀ ló ń ní kápá pẹ́ máa sílẹ̀ ẹ̀tún wo tó sọ aláàrẹ̀ kápá pẹ́ máa sílẹ̀

àtòrí bẹ́ẹ̀ àbúrò báyìí ṣáàlá àmà parí sóra ilé ọ̀gá ìgbébìnrin láàrin àlúwà ìdìrìkan ha tẹ́lọ́ ma kókò wà lẹ́sọ̀rọ̀ dáadáa wọ́n bá bí a túrò ní àdìsọ mánà àtàbí ọkùdọ́d àti àwọn àyà bí mẹ́jọ sí mẹ́sàn-án mẹ́ àbí ọlọ́run bá lè tọ́lá ń ṣàlàyé fún wa ní àgbọ́yẹ̀ tó ń gbódẹ̀ gbé ẹ̀jẹ̀ ká o ẹ̀jẹ̀ ká o ẹ má torí ìpèníjà tí àwọn ìpèníjà bá ń ṣe ẹmẹ́tì ẹ̀sìn ilẹ̀ àtàwọn àti àbíàbá ọjọ́ ọkùnṣíwá ní akéròkú ọmọṣíwá ní akéròkú ìfẹ́ sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa alihi wa